Mo kí yín ẹ káàbọ̀, ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ṣé dáadáa lẹ wà? Ẹ tún káàbọ̀ sí yàrá ìkẹ́kọ̀ọ́ fún ti ọjọ́ tòní. Ọ̀dẹ̀ ò Àwọn ẹbí ń kọ́ o, ará ń kọ́, ọ̀rẹ́ ń kọ́, ojúlùmọ̀ ń kọ́. Báwo ni? Ṣé ẹ̀ ń dáàbò bo ara yín? Ṣé ń lo ìbòjú bomú yín bí ó ti tọ́ àti bó ti yẹ? èmi olùkọ́ yín náà rèé akọ́mọlédè olúwàgbémiga ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ká tún jọ jẹ̀gbádùn ẹ̀kọ́ tòní. ṣé ẹ káàbọ̀ padà ní ọ̀sẹ̀ tó kọjá a kọ́ nípa ọ̀kan nínú ìró méjì tó parapọ̀ di álífábẹ́ẹ̀tì èdè yorùbá bí ẹ kò bá gbàgbé Mo sọ fún yín wípé ìró méjì ni a lè pín àwọn lẹ́tà wa sí: ìró fáwẹ́ẹ̀lì àti ìró kọ́nsọ́náǹtì. Nígbà tí a sì ti kọ́ nípa ìró fáwẹ́ẹ̀lì ní ọ̀sẹ̀ tó kọjá, níbi tí mo ti sọ fún wa wípé a ní ìró fáwẹ́ẹ̀lì méje: a, e, ẹ, e, i, o, ọ àti u tí mo sọ fún wọn pé àwọn fáwẹ́lì tí mo kà yìí òun ni à ń pè ní fáwẹ́lì àìránmúpè tí fáwẹ́lì aránmúpè sì jẹ́ ọ́n ẹ́ ń ọ́n àti ń. torí àkókò wa ẹ jẹ́ ká wá gbéra láti kọ́ nípa kọ́nsọ́náǹtì èdè Yorùbá. nínú ẹ̀kọ́ èdè Yorùbá nígbà tí mo kọ́ wa wípé fáwẹ́ẹ̀lì ni àwọn ìró tí a pè nígbà tí kò sí ìdíwọ́ fún èémí. Ó wá yẹ kí a mọ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ èdè Yorùbá wípé kọ́nsọ́náǹtì ni àwọn irúfẹ́ ìró tí ìdíwọ́ wà nígbà tí à ń pè wọ́n. Nígbà tí a ti sọ wípé fáwẹ́ẹ̀lì méje la ní nínú lẹ́tà márùndínlọ́gbọ̀n. Bí a bá yọ eéje kúrò nínú àrùndínlọ́gbọ̀n, ó yẹ ká mọ̀ wípé eéjìdínlógún ni yóò kù. Fún ìdí èyí, gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ èdè Yorùbá, ohun àkọ́kọ́ tí o ó kọ́ lálẹ́ yìí ni wípé ìró kọ́nsọ́náǹtì méjìdínlógún òun ni èdè Yorùbá ní. ohun kejì tó tún ní láti kọ́ ni wípé ìdíwọ́ kì í sí fún fáwẹ́lì nígbà tí à ń pè wọ́n ṣùgbọ́n ìdíwọ́ a máa wà nígbà tí à ń pe ìró kọ́nsọ́náǹtì. bí o bá kọ álífábẹ́ẹ̀tì èdè yorùbá sílẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ ti kọ́ ọ nínú ẹ̀kọ́ àkọ́kọ́ tí o fàlà sí fáwẹ́lì eléyìí tí olùkọ́ kọ́ ọ ní ìjẹ́jọ́ Dájúdájú lẹ́tà méjìdínlógún tí ó kù ni ìró kọ́nsọ́náǹtì tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Kí wá ni àwọn ìró kọ́nsọ́náǹtì náà? Àwọn náà ni b, d, f, g, b, h, g, k, l, mí ní pí rí sí ṣí tí wí àti yí wọ́n kà wọ́n lẹ́ẹ̀kan sí i bí dí fí gí gbì hí jí kí lí, mí, ní, pí, rí, sí, ṣí, tí, wí àti yí. Nítorí àkókò wa, ẹ jẹ́ kí á lo àwọn ọ̀rọ̀ méjì méjì fún àpẹẹrẹ irúfẹ́ ọ̀rọ̀ tí ó ní ìró kọ́nsọ́náǹtì tí mo kà tán yìí nínú b nínú ọ̀rọ̀ bíi bàtà àti bàbá d nínú ọ̀rọ̀ bíi dada, àti dòdò f nínú ọ̀rọ̀ bíi fèrè àti fèrèsé g nínú ọ̀rọ̀ bíi gèlè àti gègé gbì nínú ọ̀rọ̀ bíi gbangba àti igbá hi nínú ihá àti háhá jí nínú jagunjagun àti ìjà. Ja kí nínú kòkòrò àti kìnìún lí nínú labalábá àti lámilámi mí nínú màálù àti mọ̀mọ́ ní nínú náírà àti níná pí nínú panápaná àti pàkúté rí nínú ìrẹsì àti rodo sí nínú sálúbàtà àti ṣeun ṣí nínú ṣọ́ọ̀ṣì àti iṣu. Tí nínú tábìlì àti Tẹ́níọlá. Wí nínú wàrà àti wíwọ̀ àbí wíwọ̀n. Yí nínú yàrá àti yànmùyánmù. Ẹ ó rí wípé àwọn ìró consonant yìí èyíkéyìí tí kò bá jẹyọ ní àárín yóò jẹyọ ní ìbẹ̀rẹ̀ ohun tí ó ṣe pàtàkì kí o mọ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ èdè Yorùbá tún ni wípé ìró fáwẹ̀ ìró kọ́nsọ́náǹtì méjì kì í dúró ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ nínú ọ̀rọ̀ èdè Yorùbá torí ẹ̀ ló ṣe jẹ́ wípé bí o bá rí gbì nínú ọ̀rọ̀ Yorùbá o ò ní pè é ní ẹni bí ẹni pé ìró méjì o ò ní pè é ní gíbí bí kì í ṣe gbì nítorí àsopọ̀ rẹ̀ ti di ìró kan Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló sì ṣe jẹ́ wípé ní àwọn ọ̀rọ̀ àyálò tí kọ́nsọ́náǹtì méjì bá ti wà pẹ̀lú ara wọn, a máa ń lo fáwẹ́ẹ̀lì láti là wọ́n láàárín. Nítorí gbogbo èdè ló ní àkọ́tọ̀ rẹ̀, àkọ́tọ̀ túmọ̀ sí bí a ti ń kọ ọ̀rọ̀ ní ọ̀nà tó tọ́. Ohun mìíràn tó tún gbọ́dọ̀ mọ̀ ni wípé ìró kọ́nsọ́náǹtì kì í gbẹ̀yìn ọ̀rọ̀ èdè Yorùbá. Ìró kọ́nsọ́náǹtì kì í gbẹ̀yìn ọ̀rọ̀ èdè Yorùbá. Fún àpẹẹrẹ, àwọn ọ̀rọ̀ yòówù tí ó bá yá látinú èdè mìíràn (bóyá Lárúbáwá ni, fún àpẹẹrẹ) bí Lárúbáwá bá sọ wípé Hakeem, Yorùbá yóò sọ wípé Hakeemu. Bí Hébérù bá sọ pé Paul, Yorùbá yóò sọ pé Pọ́ọ̀lù kí ìró consonant kó má baà gbẹ̀yìn ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ gẹ́gẹ́ nínú àwọn ọ̀rọ̀ bíi tébù yorùbá yóò sọ di tébùrù ìyẹn ìtumọ̀ àfitíyá tàbí tábìlì ní ìtumọ̀ sàn-án ó rí wípé ìró kọ́nsọ́nàǹtì méjì kò dúró tira wọn ó wá máa ń jọni lójú a máa yani lẹ́nu bí a bá rí ọmọ yorùbá akẹ́kọ̀ọ́ èdè yorùbá tó fẹ́ kọ ṣadé tàbí òṣogbo tó wá ń kọ sí àti yí papọ̀ nítorí ṣì ṣìǹdún sí àti híndún gẹ́gẹ́ bí ṣì lédè gẹ̀ẹ́sì ṣùgbọ́n ní èdè yorùbá sí tó lámì lábẹ́ ṣì tí mo pè ní ṣì òun ni a máa ń lò ní gbogbo ọ̀rọ̀ tó bá ti ní sí àti hí nínú ọ̀rọ̀ àyálò tàbí nínú ìró ìpè ìjáde. fún ìdí èyí o ti kọ́ lónìí wípé kọ́nsọ́náǹtì ìró kọ́nsọ́náǹtì máa ń ní ìdíwọ́ nínú èémí nígbà tá a bá ń pè é jáde kọ́nsọ́nàǹtì méjìdínlógún la ní nígbà tí a ní fáwẹ́lì méje a kì í fi kọ́nsọ́nàǹtì gbẹ̀yìn ọ̀rọ̀ èdè yorùbá ìró kọ́nsọ́nàǹtì méjì kì í dúró ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ nínú ọ̀rọ̀ èdè yorùbá báyìí o ò lè kọ èdè yorùbá ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ orúkọ mi ò yí padà èmi náà ni akọ́mọlédè olúwa gbémiga ẹ fi àkíyèsí tàbí àmọ̀ràn yín sí abẹ́ ohùn yìí tàbí kí ẹ kàn sí mi lórí nọ́mbà yìí zero eight one three six five six eight eight five one ẹ ṣé.